fíkìú Solat, òun náà ni pé ẹni tí ó mọ̀ jẹ́ ìmáàmù ọ gbọ́dọ̀ mọ̀ kí là ń pè ní ọ̀ranyàn irun súnà irun mùsàábù irun mọ̀kìrú irun ohun tí ń bàrún jẹ́ eh, àwọn eh, sùjúdù sáwí èyí ni fíkìú Solat, ọ gbọ́dọ̀ ma. kì í kàn ṣe pé ọkàn mọ ní ẹ orí ilẹ̀ bàbá mi ní kọ́ mọ́ṣáláṣí sí ẹ orí agboolé wa ní kọ́ mọ́ṣáláṣí sí tẹ́ máa kọ́ mọ́ṣkì sagboolé yín oore ló jẹ́ fún yín kóore mọ́ wàá di bá mi ìmọ̀ yín lọ́wọ́ ẹ jẹ́ kí competent person kó wà nípò imam ẹ jẹ́ kí competent person kó wà nípò imam ọ̀rọ̀ tí mò ń sọ yìí bí mo ṣe ń sọ lọ́wọ́ nísìn mo rántí hadisa kan tó ṣẹlẹ̀ sí mi ní 19 uh, bóyá 1988 or 1989 sáàmà pé kìí ṣe ọ̀rọ̀ 1990 àti ìwọ 1990 pàápàá ìsáídà 1987 or 1988 lóde ajé àwọn tó bá jẹ́ àgbààgbà lóde ajé ní agboolé olúsọjí wọ́n ọ̀nà tí kéèsì tí mo fẹ́ sọ yìí 87 88 nígbà yẹn mo máa ń ṣe wáàsí káàkiri mọ́ṣáláṣí máa ń ṣe wáàsí so nígbà náà lọ́hùn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ táwa kọ́ wípé nílùú kọ̀ọ̀kan mọ́fíàbù tí wọ́n bá ń lò ń bẹ̀ òun náà ní kẹ́ ẹ fi máa bá wọn sọ̀rọ̀ la'allahum yafqahun bóyá wọn ò lè gbọ́yé bóyá wọn ò lè gbọ́yé mo wá rántí wípé mo máa ń ka màá kọ́kọ́ mú tíra akadọ́rì màá kọ́kọ́ kà tí bá ti wá ka akadọ́rì tán màá tún wá ka àṣìmáwí mo wá rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí mi ní mọ́ṣáláṣí tó ń pè ní mọ́ṣáláṣí olùsọjí èmi náà ni mò ń kọ́ mọ́ ń kéwú ní ibẹ̀ ní gbogbo àsìkò yẹn n tó ṣe sábàbí tí wọ́n lé mi kú ń bẹ́ẹ̀ mo fẹ́ sọ yìí wọ́n lé mi tèfètèfè ní o ara àwọn èèyàn kò òdodo ọgọ́ ti pẹ́ tara àwọn ti kò òdodo. mo dé mọ́sálásí lásìkò wáàsí ìyẹn ṣubú ìbádà ṣubú yìí. báábù ń fìlì ìmáàmà ni mo kà lódì wàhálà báábù ń fìlì ìmáàmà ni mo kà lédi wàhálà ìmáàmù ọjọ́ náà lọ́hùn àti ẹni tó pèrè ní ìmáàmù lọ́gọ́ náà lọ́hùn àti ẹnì kejì tán jọ ń dulè màmú bí wọ́n ti kú ní ìsinmi ọmọ o tẹ́lẹ̀ ti kó ló dàgé ti pẹ́ mọ̀ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ mọ̀ but nineteen eighty seven eighty eight ni tí mo ń sọ yìí. so mo wá sọ̀rọ̀ débi pé mo sì ka ń tí ń bẹnu tí àbọ̀tà náà ni kì í sọ̀rọ̀ tèmi so mo wá ní èyí ṣe tẹ́ fi wá ń jà sí nígbà ti ka májẹ̀mú sílẹ̀ májẹ̀mú yìí ló yẹ kó já àwọn èèyàn májẹ̀mú yìí ni ó sọ pé ẹni tó tọ́ sí rèé wọn èyí dífàyàn lè máàmù wọn lè máa ọba àlú yín o pẹ́ẹ́sẹ́ pé ọ̀pẹ̀lẹ̀ lẹ́ máa ń gbé kalẹ̀ yan ọba mi yé tàbí bóyá olóṣèlú kan òní yóò fa ọba kalẹ̀ n tí a fi mọ̀ pé ládùúgbò yìí tá a ti fẹ́ mọ kírun yìí nínú mọ́ṣáláṣí tá a fẹ́ mọ kírun rátìbì ìrun ẹ̀ẹ̀márùn lójúmọ́ àwa tá a fẹ́ mọ kírun bẹ́ẹ̀ dà àwa rèé ọ̀dà afẹ́wá mú ìmáàmù láàrin yín a ní ìdí ọkùnrin tó jẹ́ mùsùlùmí tó ní làákàyè tó bàlágà tó nímọ̀ tí ìmọ̀ rẹ̀ yẹn tó gbé ìrun tó fẹ́ kí ní abala kíké kùránì àti ìdágọ́tọ̀rọ̀ mọ́ ìrun kíkí ìtàkàsí wọn létí nù ta lórí ra rẹ̀ pé gbogbo ń ta àkàlẹ́ yìí ó wà lára àwọn. mo ní bá sí mẹ́ngàn ìmáàmù nù ni bá sọ pé a mo sì àṣìṣe lónìí o kí ló ṣẹlẹ̀ bàbá ó ní ṣe mọ̀ pé àwọn ń jà sí ìmáàmù ni kò sí ní tó kẹ̀mí pẹ̀lú pé ń jà sí ìmáàmù èmi ń sọ pé tẹ́ máa fẹ́ yan ìmáàmù according to àsìmọ́ wí àbẹ́yìn náà kọ́ ẹ fi kọ́ wa ni sẹ́yìn <laughs> náà kọ́ ẹ fi kọ́ wa ni wọ́n náà wá fẹ́ yan ìmáàmù ohun tí wọ́n lò rèé ohun tí wọ́n máa lò nìyí wọ́n bá ní ẹni tí kì í ṣe ọmọ òde ajé kan tó wá kọ́lé sí olùsọjí ọ̀nà òun sọ pé òun fẹ́ di ìmáàmù bó tilẹ̀ yẹ pé lọ́gọ́ náà lọ́hùn àtẹ̀ntì ń dulẹ̀ mọ́mù àti ẹni tó pe ẹ̀ lọ́mọ ọmọ àdúgbò èmi èrè ètí ọkàn ògbé kan náà méjèèjì ọkàn ògbé kan náà méjèèjì níbòmíì ó tún le jù bá ń lọ mo wà lọ́dọ̀ ìmọ̀ọ́mù àná nígbà tẹ́ ń bẹ láyé ni o nígbà tẹ́ ń bẹ láyé mo wà nílé wọn jọ kan nẹ́ńbà kó mọ́tà ìmọ̀ọ́mù dé wọ́n bá láwọn kan ń jà sí ìmọ̀ọ́mù ní nínú àwọn ìlú ìgbèríko fún ìlú Ìbàdàn tí wọ́n sì gbà pé abẹ́ ìmọ̀ọ́mù Ìbàdàn ni àwọn wà nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ nẹ́ńbà ní. Ni ẹgbẹ́ ẹnìkan ti ń jẹrà ẹgbẹ́ ẹnìkan wọn náà ti ń jẹrà wọn ní ẹnìkan ti rọ lápárọ̀ lẹ́sẹ̀ nínú àwọn méjèèjì tí wọn ń jà fún ìmáàmù wọ́n sì ti gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ magistrate court ẹ dákun torí ọlọ́run ẹ̀yin àfa àjàkújàkú rádaràda yìí ẹ̀yin tó yẹ pé ẹ̀ wulẹ̀ ẹ̀ ẹ̀ fíìtì kẹ́ ẹ jẹ́ Eh, muazinu ẹ fiti eh, fìtì kẹ́ ẹ jẹ́ ẹni tí torí gbọ́n ní kẹ́ ẹ pèrun náà Allahu akabaru náà lẹ́sọ Allahu akabaru nígbà ẹ bá sì parí ẹ̀ la ayilaha ilallah ah ẹ sì fẹ́ lọ pàdé ọlọ́run pẹ̀lú la ailaha. kí ni jẹ́ láìláha so ẹ wulẹ̀ fíìtì kẹ́ ẹ jẹ́ muazin kẹ́ ẹ jólùpẹ̀rún gbèlè ń tàṣe kó wá gá sí pé wà jẹ́ ìmáàmù ẹ wá fẹ́ sọ oyè ìmáàmù di oyè ọ̀tún baálẹ̀ òsì baálẹ̀ ẹ fẹ́ sọ ipò ìmáàmù di bóyá. Eh, chairman láńlọ́ọ̀dù ẹ má jẹ́ ó dàbámọ̀ fún yín lọ́jọ́ àlìkìyàmọ̀ ẹ má jẹ́ kó di àbámọ̀ fún yín lọ́jọ́ àlìkìyàmọ̀ gbogbo ọwọ́ tó wà ní orí ipò ìmọ̀ọ́mù tó ọmọ pé wà làlálí iná lòún ké tó ti di lásùnmọ́ àlọ́la step down. step down wọ́ọ́rọ́wọ́ torí àlìkìyàmọ̀ rẹ ni o torí àlìkìyàmọ̀ rẹ ni sórí kò sí nǹkan kan níbi kó o jẹ́ ìmáàmù àfi kó o jẹ́ ìmáàmù gidi tó qualify lòfin ní kábàámọ̀ kò sí owó kan tí ń wọlé fún mi pé mo jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí pé owó kan tí ń wọlé fún mi rẹ̀ nítorí pé mo jẹ́ ìmáàmù kò sí. Si, èmi gan tún ti nú wo mi sínú mọ́ṣáláṣí ìwọ̀nba tọrọ kọ́bọ̀ èmi náà wà nú ẹni tí bó sì ṣe lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí nìyẹn ìjọba ò dá sọ́rọ̀ mọ́ṣáláṣí sí ti bíhun ìjọba ò dá sọ́rọ̀ ona ọlọ́run ọ̀nà méjì o èyí owó oṣù ẹ̀ẹ̀rí gbà lórí E yóò tún wá dọ̀run yóò tún wá di wàhálà sí yín lọ́rùn gbogbo ẹ̀yin oníwàhálà làálẹ̀ ló ti gbọ́ nìsín yẹn tó tukà fún ọ ọ ní alimẹ́n bìmọ́ látẹ̀sí ùsọ̀látù ìlàbìyí mínkìrọ́ àti wàfíkì. ẹ jẹ́ olùmọ̀. wọ́n wá ṣàánú rẹ wọ́n ò sọ pé kó ọmọ mi títí kó tó di ìmáàmù wọn wọ́n ní kó ọmọ ìmọ̀ ogún pínpín kó tó di ìmáàmù àwọn àwọn ibùdó ìmọ̀ nìyẹn kódà wọn ò ní kó o ẹjọ́ dá kó tó di ìmáàmù ìmọ̀ kékeré kékeré tó kéré wọ́n ní ó ní ìmọ̀ kan ìmọ̀ tó ga sí pé irun ò lè lálàáfíà àfi pẹ̀lú òdiwọ̀n ìmọ̀ náà níbi kíka kùránì àti mímọ̀ ìdájọ́ tó rọ̀ mọ́ irun tó fẹ́ kí. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá lè mọ́mù nílùú Ìbàdàn yìí zero ni wọ́n zero mr zero ni wọ́n èyí fatia wọn ò rí ké èyí súrà wọn ò rí ké èyí ìdájọ́ ọ̀run kò yé wọn wọ́n sì ń dà á lọ bẹ́ẹ̀ wọ́n ń dà á lọ bẹ́ẹ̀ wọ́n ń lọ pàdé ọlọ́run ẹ bẹ̀rù o mo rántí pé ní nǹkan bíi ọdún méje sẹ́yìn mọ́sálásí kan ti ń bẹ ní ìyànà ìsọpáàtì ṣé ọ̀dẹ́jà yìí náà ń pè bẹ̀yẹn àbí tí wọ́n bá fẹ́ gba ẹgbẹ́ UMB wọnú ìsọpáàtì sọ́dẹ́jà yìí ni mọ́sálásí kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún báyìí ah mo bá yabẹ̀ mo fẹ́ kírun nígbà tí ìmọ̀ọ́mù tí ó kírun tí ó bọ̀ síwájú sàpárá. Si sẹ́mọ̀tí ń pè sàpárá sàpárá <laughs> nìkan bàbá wọ̀ àti dross dross táwọn àgbàlagbà máa wọ̀ ń jọun mẹ̀jẹ̀ ń pè ní short ó ní bàbá wọ̀ bàbá tó wá wọ́n tó wá mú apá sàpárá wọn tó wá ṣe báyìí ikùn wa dá dúró lọ́tọ̀ <laughs> lábí aṣọ <laughs> àti wọ́n ti wọ́n ti sèkọ ọmọ ọ̀tọ̀ wọ́n ti gbé sáfù mo sáà ń wò pé ta ní ọ̀bọ̀ wájú ta ní ọ̀bọ̀ wájú ẹ̀yìn dá ìmáàmù bẹ̀ mọ̀ lẹ́ni bá bọ́ wájú máa ní a bàbá èèwọ̀ ẹ má ti ṣe tẹ̀kíráàtù lè rọ́ mi èèwọ̀ ẹ gbọ́dọ̀ tí ì o ẹ rí bẹ́ẹ̀ ṣe dúró ni ẹ rí bẹ́ẹ̀ ṣe wà ní Allahu Akbar bẹ́ẹ̀ ṣe ń kírun fáwọn jàmá yín náà rèé a an yakuna aliman. bima la tẹ̀sí sọ̀láàtù illa bihi min kìrọ́ àti wàfíkì. ìǹtí ẹ̀ tí ìgbọ́ ha wọn ọ̀wọ́ fíkì aspect fíkìwù lára aspect fíkìwù ìrún náà ni wípé kí ni ìhòhò lórí ìrún ìhòhò lórí ìrun bàbá lè mọ̀ mọ́ ọmọ ìhòhò lórí ìrun wọn ò ìhòhò lórí níbo lẹ fẹ́ kórun sí báyìí ẹ̀yin ará Ìbàdàn àbẹ́yìn Yorùbá generally níbo lẹ fẹ́ kórun yín sí gan-an níbo lẹ lérò pé irun yín lọ ẹ̀ ń kírun lẹ́yìn onísapara tó tún yan apá àsapara rẹ̀ tí tátẹ́gùn ráàyè fẹ́ sí ní ikùn <laughs> tọwọ́ dúrọ́ọ̀sì àfìgbà tí bàbá jáde kó o mọ́sálásí o ọlọ́run mọ́jì ń dáràn nígbà tí ìwà sẹ́sìn mi ìlàyé tayọ ìsìláàmù lẹ́nìkan tó wá yóò tún wá ṣe é bí ó ṣe yẹ kó ṣe ìwà sọ pé mò ń wò ó ràn ìkìláàmù orí búkú wo ní ń pè yùn. bàbá ní bóun ṣe máa kí lẹ́kọ̀ọ́kọ́ nu tí òru bá ti mú mo ní à òru máa wà náà. <laughs> àgbà kádàrà ni tẹ̀rẹ̀ tí ò gbà kádàrà yóò gbà kodoro bàbá ẹ padà lé ẹ padà lé àádùn déyìn bàbá ní kò tẹ̀lé tó bá wọn ẹ̀yin náà bọ́ wájú kẹ́ kírun fún wa bàbá mo ní ẹ̀yin gẹ́gẹ́ fún ara yín alẹ́ ẹ̀ tí ì ní irun wọ́n wá lọ lé wọ́n wá sẹ̀ lọ wọ bùbá sí abẹ́ sàpárà àti ṣòkòtò ẹ̀hẹ́n ṣebí tẹ bá ń lo òde bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe mọ́ múra ẹ́ tẹ bá sà ń lo òde ẹ mọ́ bẹ́ẹ̀ ṣe mọ́ múra ẹ fẹ́ wá lọ òde láti lọ pàdé ọlọ́run ẹ wò bẹ́ẹ̀ ṣe múra. kakọkọ gbé sí náà kò kọ́kọ́ wà òkè tàbá tún wá lọ sínú tíà tíà tún wá sọ pé ó níbi tá a gbọ́dọ̀ bò lára wa ká tó lè kírun kírun yẹn tó lè lálàáfíà kọ́lọ́n tó lè gbà lọ́wọ́ wa. mi ò mọ àǹfààní tí àsìmọ̀ wí tí ẹ ké tẹ́ ẹ̀ lò ó mi ò mọ àǹfààní tẹ́ ẹ rí mbẹ́ ẹ́ oníbẹ́nu tí àìní ìsìta kà jáde tún gbọ́ lẹ́ẹ̀kan sí i kẹ́ ẹ ẹ bá ti dé mọ́ṣáláṣí lọ́la kẹ́ ẹ dálẹ̀ kẹ́ ẹ dálẹ̀. kọ́mọ̀ jẹ́ pé kàn ń dààmú ara yín lọ mọ́sálásí ni ẹ wù bẹ́ẹ̀ fogún ọdún kírun bẹ́ẹ̀ fi ọgbọ̀n ọdún kírun bẹ́ẹ̀ fi àádọ́ta ọdún kírun tẹ́ ẹ bá tòkíhùn lẹ́yìn ẹni tí ò yẹ kẹ́ ẹ tòkíhùn lẹ́yìn rẹ̀ ẹ dara yín láàmú ni. wàmí ṣùrù tìlì imam nínú májẹ̀mú ipò ìmáàmù pé ẹnìkan ló fẹ́ wájú kírun fún wa à ń yẹ kú na ọmọ àjọkùnrin. sábà pé that was the time tí rúmọ̀ kan wá nílùú Ìbàdàn wípé àwa wà jíbìkẹ̀ ipò ń ṣáájú kírun fáwọn èèyàn ní mọ́ṣáláṣí ọ̀dọ̀ rẹ̀ ṣe rántí ẹ̀yìn alábàdàn tí rúmọ̀ yẹn wá nígbà náà pé late ó ti di late báyìí ó ti kú pé ó ń ṣáájú kírun fáwọn èèyàn ìyá kan tálíjànù kọlù báyìí àjíbìkẹ̀ àwa wà jíbìkẹ́ tí wọ́n ní ọ̀dà mọ́sáàsì kan lẹ̀ ní Basọ̀rún bẹ̀ yẹn tí wọ́n ní ṣáájú kírun fún àwọn èèyàn so ó ti kú báyìí o ah lọ́ba pariwo bọ́ta pé irọ́ ni ó òun ò kírun fáwọn èèyàn o àwọn èèyàn bá lọ wo bẹ̀ ní tí wọ́n bá bọ̀ bẹ̀ ni wípé nínú máàsì yẹn wọ́n kọ́ bíi fàràǹdà báyìí mọ́ra mọ́ṣáláṣí bíi fàràǹdà yẹn so ibẹ̀ ló wá máa dúró sí ní iwájú ìwà máa ṣe déédé ibi tí ìmáàmù wà ní iwájú pé òun wò pé òun ló ń dájọ́ òun lẹ̀ wọ́n sì ní kó bí ó tó sáfù sẹ́yìn pé òun ló ń dájọ́ tòun lẹ̀ òun ó dùn sí paralẹ̀ ni so ranù náà gbogbo ẹ̀ ranù ní gbogbo ẹ̀. ẹni tí ó ṣáájú kírun ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin akilan yóò jẹ́ tó ní làkàì baaligan yóò jẹ́ tó bàlágà tó mature aliman yóò jẹ́ onímímọ̀ kì wá sí mọ̀ rẹpẹtẹ bìmọ̀ látẹ̀sí sọ̀láàt ilá bìyí mínkìrọ́ àti wàfíkèyí pẹ̀lú nǹkan tí ìrun lè fi lálàáfíà níbi kíka kùránì. àti ìdájọ́ ìrun kíkí gẹ́gẹ́ fún ara rẹ̀ wà á mọ̀ gbọ́. fàyíník tàdáyí tàbí ìmáàmì tó o bá wá tò kírun lẹ́yìn ìmáàmù kan fún mọ̀tàbá ìyànà lákà lẹ́yìn náà ńgbà tẹ́ kírun tán ó wá hàn sí ọ pé ànáhù káfíhùn pé ẹ̀yin kèfèrí lẹ ti tò ẹ ti kírun tán kẹ́ ẹ tó mọ̀ pé pásítọ̀ kan tó kéwú tó mọ kéwú tó lọ sílé kéwú ọlọ́sàájú kírun fún yín pásítọ̀ kan bẹ lórí social media nísìnyí wọ́n ń pè ní King Solomon King Solomon ni wọ́n ń pè sẹ́rí pásítọ̀ yẹn nígbà míì yóò múra bíi pásítọ̀ nígbà míì yóò múra bíi àáfàá nígbà míì yóò múra bíi onífàá tó bá fẹ́ jó tó bá fẹ́ ṣe ìsìn christianity yóò ṣe é tó bá fẹ́ ṣe ìsìn ti mùsùlùmí orin àwọn sauti nkankan eh, kìnnì kan làbáyíkà nkankan ní ọkọ tó bá sì fẹ́ kọ orin fa ọmọ orin fa kọ ó sì mọ́jú fa jó so ọjọ́ kan ó ń ṣe show ọba ka àwọn súrà kan nu kùránì sẹ́mọ̀ irú ẹni yẹn tó bá lọ sádùúgbò kan tó wá ṣe bí mùsùlùmí ìmọ̀ wé láwà ní o ẹ jẹ́ n wò bóyá mo lè sáré rí i. ó lè wé láwà tẹ̀ bá rí i lónìí ó lè wé láwà nìí ó sì lè àràtọ̀ bá wù ní máa dá àràtọ̀ ní máa dá lárákùnrin ọ̀hún tí n bá rí màá fi hàn yín so àwọn kinní máa ń gbé wá sórí péèjì mi ohun tí mo fẹ́ sọ bẹ̀ ni wípé ẹ wá kírun tán lẹ bá mọ̀ pé King Solomon ló kírun fún yín.